هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحبه أجمعين آمين àǹkí ẹ̀yin olùgbọ́ wa wípé àjọ kojúmọ́ abárúkà jùmọ̀ aláàjẹká ṣe púpọ̀ ẹ̀ káàbọ̀ sórí ètò tí a kò ní àlefik fìdín lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú Ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní belò lórúkọ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú àjẹlógbòmọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ fi máa fi ṣíde òun náà ni èyí tó ní ṣe pẹ̀lú ìbéèrè tó ní béèrè fi ṣọ́ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn máa gbé ẹranko gùn bí ehoro káwá gbowó ẹ̀ eléyàn ọjọ́ ìbéèrè alákọ̀ọ́kọ́ láti Ògbómọ̀ṣọ́ bí ni wọ́n ti fi ránṣẹ́ bó ti jẹ́ pé wọn ò fọ́kàn wọn sí i ẹ̀kejì ní èyí tó wá láti ọ̀dọ̀ Abdulmoyis láti Èkó wọ́n ní báwo la ṣe lè sọ̀rọ̀ ogún fún ẹni tó jẹ́ pé àkàndá ẹ̀dá ni lórúkọ pé ó ní nǹkan ọmọkùnrin àti ọmọbìnrin so ẹ̀kẹta lèyí tó wá látọ̀dọ̀ hussein adébíyìnpé wọ́n ní sótọ́ kéèyàn ò fi bíi owó àbí nǹkan kan míì tó tún wúlò kópa sídìí ìsìnkú ẹni tí kì í ṣe mùsùlùmí bismillah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah. وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقا أم بيرنكوغن نعم nínú nǹkan tí àwọn èèyàn máa fi ń ran ara wọn lọ́wọ́ ni nítorí pé ẹlòmíín wà tó yẹ pé àwọn abo ẹran ló ní ṣùgbọ́n tó ṣe pé kò ní akọ àbíkọ́jẹ́ pé akọ tó ní kò máa ṣe déédéé dáadáa níbi àti gun àwọn abo dípò pé wọ́n dẹni tí ń lóyún so àwa ní akọ kan tó jẹ́ pé òun ṣe déédéé ń ṣe dáadáa tẹ́kí tó bá ti bọ́ sàárín agbo àwọn ẹran pẹ̀lú ògo ọlọ́run àwọn tí yóò tara rẹ̀ di pé wọ́n lóyún wọn pọ̀ hmm. so kò sí nǹkan tó burú kí ẹni tó bá nírú akọ bẹ́ẹ̀ kó yá ẹni tó bá ń bùkátà rẹ̀ láti lò ní agbo ẹran tiẹ̀ ṣùgbọ́n sáwà gbowó àbá ni gbowó islam ọgbà ká gbowó ru eléyìí nítorí pé eléyìí eh, nǹkan méjì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí tí ó lè jẹ́ ká gbowó hmm. òun náà ni wọ́n ń pè ní aljahalatu wal gharar ọjọ́ òkùnkùn ni so bẹ́ẹ̀ sì ni ewu wà ń bẹ́ẹ̀ ọjọ́ òkùnkùn nípa pé eh, mélòó ni nǹkan tí ẹran yẹn tó tú sí àwọn ẹran yín lára tá a fi wá wọ̀n tá a mọ iye tá a san lórí wọ́n ti pè eh, ìgò kọ̀ọ̀kan nínú nǹkan tó bá tú jáde o hmm. so lẹ́yìn wá gba náà tí ẹ bá pé ó ti gùn ó sì yẹ kó káwọn ẹran lóyún náà ni tí wọ́n bá lóyún kan ṣé nígbà tó ń ti jẹ́ ẹranko tí ń ṣe dáadáa tí sì máa gun àwọn abo dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ wọn máa lóyún lọ́ba túmọ̀ sí pé kò lè gun ẹran kankan má lóyún hmm. lọ́ba gun gbogbo ẹran tí yín tọkàn kan lóyún kọ́ kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ eléyìí ń bẹ́ẹ̀ nù nǹkan tó ṣe pé téèyàn bá ní i tó lè fi ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ kó fi ran lọ́wọ́ ọlọ́ọ̀ni ọ̀sán lẹ́sàn wọn hmm. ìgbowó orú eléyìí lábẹ́ òfin ọlọ́run. Hmm. bákan náà ìbéèrè ẹlẹ́kejì wọn ní tí ọlọ́run bá bá dá ẹnìkan tó ẹ pọ́ ní abẹ́ oríṣi méjì abẹ́ tọkùnrin àti ti obìnrin báwo ni wọ́n ti ṣe sọ̀rọ̀ ogun rẹ̀ kò sí nǹkan kan láyé ìtẹ́sìn Islam tí ò ti yanjú rẹ̀ eléyìí là ń pè ní khonsa mushkil hmm. khonsa mushkil wọ́n ti ṣe ń pín ogun rẹ̀ rọrùn fẹ́ni tó bá wá mà nípa rẹ̀ so a pin ogun rẹ ọ̀nà tá à ń gbé gbà á gbé gbà pé ọkùnrin ni kí ló yẹ kó gbà á gbé gbà pé obìnrin ni kí ló yẹ kó gbà ntọ́ wa yẹ kó gbà láàrin jíjọkùnrin àtobìnrin á papọ̀ tàbá papọ̀ á tún á pín fún méjì tàbá pin fún méjì yẹn ìdajì ntọ́ yẹ kó gbà lápapọ̀ tó bá jọkùnrin àtobìnrin láàfún. Hmm. so eléyìí eh, láyé john ìní ọ̀rọ̀ yẹn ń ló dàbí ìgbà tó ṣe pé ó ṣiṣẹ́ fẹsẹ̀ rinlẹ̀ púpọ̀ nítorí pé nínú òfin ṣẹ̀ríà àwọn olùmọ̀ ṣàlàyé pé lẹ́yìn ọ̀rẹ̀yìn tí ìmọ̀ nípa àtọ́jú ọmọ èèyàn ìyẹn ni pé medical studies tó lọ síwájú àwọn èèyàn ti ní oríṣiríṣi ọ̀nà àbáyọ fáwọn ẹni tọ́lọ́run bá bá dá ní kọjákọ kọjábo báyìí wọ́n á máa padà ṣiṣẹ́ abẹ fún wọn eléyìí tó ṣe pé á fi padà dá màpọ́kùnrin ni Hmm. àbí ká kúkú dá a mọ̀ pé obìnrin ni. láyé tẹ́lẹ̀ kó tó di pé iṣẹ́ medicine ó lọ síwájú tó báyìí ní tó máa ń ṣe láwọn olùmọ̀ẹ̀sìn Islam tí wọ́n ní kí wọ́n ṣe ni pé wọ́n á ní kí ẹni náà tọ̀ hmm. tó bá tọ̀ wọ́n wá kíyèsí bítọ̀ ṣe ń jáde ṣé ìtọ̀ tí ń gba abẹ́rẹ́ tọkùnrin jáde ló pọ̀ jù ni àbí tí ń gba tabẹ́rẹ́ tóbìnrin jáde ṣèyí hmm. tó bá pọ̀ jù ní jíjáde ńlá fún nídàájọ́ pé irú èèyàn bẹ́ẹ̀ ló jẹ́ so bákan náà àwa máa kíyèsí màdọ́ pé abẹ́rẹ́ tọkùnrin lápèjú ènìtàn ti ń jáde pọ̀ jù so àwa kíyèsí pé lẹ́yìn ìgbà tí ó dàgbà tó tó máa gúnmú tó bá jóbìnrin tó tó máa hunrungbà tó bá jọkùnrin èwo ló ṣẹlẹ̀ hmm. sọmú ló ń gún ni àbírùngbà ló ń hù hmm. so gbogbo eléyìí ó fi hàn wá pé a jẹ́ pé wàá di tá a ṣe láti pìlẹ̀ náà bẹ́ẹ̀ náà lórí. ní medical studies náà láyè sìn eléyìí náà gbẹ̀yìn nínú táwọn náà máa ń wò hmm. yàtọ̀ sí pé àwọn ó tún wo hormone tó wà lára rẹ̀ ṣé tọkùnrin ló pọ̀ jù náà àbí tóbìnrin wá ṣiṣẹ́ abẹ fún wa hmm. tó ń ti pé tó fi dòní tá à ń sọ̀rọ̀ yìí àwọn arú wọn náà sì wà láyé tó yẹ kó àwọn tiẹ̀ lọ sí pé kí wọ́n ṣe sọ́júrì iṣẹ́ abẹ kan fáwọn kó fi hàn pákọ làwọn àbá bo wọn náà ń bẹ láyé tán sáyé hmm. tírú ẹ bá wà bá ti ṣe ogun rẹ̀ láti sọ yẹn àwọn ìdájọ́ tó sì jẹ́ máa ń pọ̀ gan nínú ṣẹ̀ríà ìsìn Islam kìí ṣe ti pínpín ogún lásán tó bá wá mọ́ṣáláṣí sáyẹ ọkùnrin ní òdùn ní àbáyọ obìnrin hmm. so eléyìí náà ń bẹ nù nǹkan tí ọjẹ máwọn adájọ́ tó jẹ máwọn so eléyìí ń jẹ bó ti ṣe jẹ wọn ní tí ẹni tí ó kú bá jẹ pé kìí ṣe mùsùlùmí ṣé nǹkan kan bẹ ní ipa tí mùsùlùmí náà lè kó bóyá pẹ̀lú ara àbówó níbi àti sìnkú rẹ̀ pàápàá jùlọ tó bá jẹ́ iye kan ìbátan ẹbí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá ti kú kò sí ojúṣe kan tí islam sọ pé kò tún ṣe má lórí rẹ̀ àyàfi tó bá yẹ pé ẹni tí wọ́n jọ jẹ́ ẹni tí wọ́n wà lórí ìlànà kan náà àwọn bá pátì wọn bá mójútó àti lọ gbé sí tó kù rẹ̀ ó fi wá gbélẹ̀ tó kù ń bẹ tèèyàn wà á máa rùn tí ó fọ̀ tí ó bẹ̀ tí ò ní jẹ́ kára yóò rí mú mi islam ní ó gbégbèsè. Oh, láti lọ́ọ́ bo irú òkú báyẹn mọ́lẹ̀ sòtẹ́ bá ti lọ́ọ́ bo mọ́lẹ̀ nítorí káráyé ọmọ bàjẹ́ pé wọ́n tara tẹ̀ kásá àwọn àrùn burúkú mi tí ò dáa so ti parí nu àmọ́ pé ẹni tí ó lọ gbé sí wà náà jọjọ ń ṣẹ̀sìn kan náà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn fi nǹkan kan kópa nínú rẹ̀ lẹ́yìn ìjọ bó ti ṣe jẹ́. naam jazakumullahu khairan sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà fáwọn tó ń bẹ lókè òkun lọ́hún plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò rèé o hello. salaamaleykum amtila. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín bí ẹ ti ń pè. ádámù lórúkọ mi láti ṣàkóso láti. mo ní Ṣakí. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni àkọ́kọ́ ni wípé àwọn àtikáàbù tá a mọ̀ ṣe tá a bá fẹ́ sùn lálẹ́ hmm. àti bá a ṣe mọ̀ ṣe tá a fi ọwọ́ wa ra gbogbo ara yìí hmm. ṣé tá a bá fẹ́ sùn lọ́sàn-án náà ṣé àdùn ní àǹfààní àti ṣe bẹ́ẹ̀ àbí àbùkátà láti ṣe bẹ́ẹ̀. ìbéèrè kejì ẹlẹ́ẹ̀kejì ni pé ẹnìkan kú nìsín hmm. ó wá ti bu àwọn kan lára àwọn ọmọ rẹ̀ táwọn sí nínú dúkìá rẹ̀ ìgbà tó wá kú ǹjẹ́ alẹ́ tọ́ àti gba àwọn nǹkan tó bu àwọn ọmọ yẹn ká dà pọ̀ pátó di pé wọ́n máa pín fún gbogbo àwọn ọmọ yẹn pátápátá. so ọlọ́run ṣe ni ọ. àwọn àlejò. sálàm. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọn ni pé bàbá wà ọwọ́ ti bùn àwọn ọmọ kan lẹ́bùn lójú ayé rẹ̀ nínú àwọn dúkìá rẹ̀ bàbá ń wá kú ṣé àwọn lè gba dúkìá tó ti bùn àwọn ọmọ síwájú kó tó kù ń padà káwọn wá dàpọ̀ mọ́ra ogún táwọn ó pín láfapọ̀ fáwọn jẹ̀mọ́. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run anabi sallallahu alayhi wa sallam fi hàn wá pé ńgbà tá a bá fẹ́ sùn á ṣàdúrà ṣáájú kó tó di pa sùn yàtọ̀ sípa àfẹ́gbẹ́ ọ̀tún wa fi lélẹ̀ bákan náà a sì rí i pé a ṣàlùwàlá kó tó di pé a lọ síbi tá a ti fẹ́ sùn. wọ́n á ní ǹjẹ́ tí a bá ka kursi qul huwa allahu mẹ́ta qul a'udhu bi rabbil falaq mẹ́ta qul a'udhu bi rabbin nas mẹ́ta tánàbí sallallahu alaihi wasallam ní ká tú sọ́wọ́ ká fi ra gbogbo ara wa bẹ̀rẹ̀ látòrí mọ́jú kárí gbogbo ibi tọ́wọ́ bá tún dé ká sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ǹjẹ́ eléyìí ní í ṣe pẹ̀lú oorun tá a fẹ́ sùn lálẹ́ nìkan ni tó bá jẹ́ pé a sùn lọ́sàn-án sátúnṣe bẹ́ẹ̀ náà bá ní ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá pé èèyàn fẹ́ sùn lọ́sàn yóò tún ṣe bẹ́ẹ̀ náà nítorí bí ewu ti ṣe lè ṣẹlẹ̀ síyàn lóru téèyàn fi ń wá ìsádi lọ́dọ̀ ọlọ́ náà ló lè ṣẹlẹ̀ lọ́sàn èèyàn ṣàdí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ṣùgbọ́n nígbà tó ṣe pọ̀ sàn kìí ṣe ilé oorun àwọn èèyàn sùn lọ́sàn ìdínú tẹ̀ fi ní ráwọn olùmọ̀ kan sọ pé ó ṣe bẹ́ẹ̀ lọ́sàn àfẹni tí nǹkan bá ń ṣe kọ́lọ́ má jẹ́ nǹkan ṣe wá ṣẹlẹ̀ ìjẹ́bù tó ṣe jẹ́ ọlọ́run dá ọ̀sán káwọn èèyàn lè ṣiṣẹ́ ọ hmm. dá ọ̀sán kí kálukú lè bá a máa ṣe kìlàkìtà báwo láti ṣẹ̀mí tó dáa hmm. ká sì máa sin lọ́n ní gbogbo gbàtàsíkò jọ́sìn bá ti tó kò sí fóorùn. wọ́n á ní tí bàbá kan bá jẹ́ pé kó tó di pókú ó ti bùn apá kan nínú àwọn ọmọ rẹ̀ ní apá kan nínú àwọn dúkìá rẹ̀ ǹjẹ́ tí bàbá yẹn bá wa kú sáà lè gba ẹni tó ti bùn àwọn apá kan nínú àwọn ọmọ rẹ̀ ń padà kúrò lọ́dọ̀ wọn kádà pọ̀ mọ́ tó kù ká lè bá wa pín ogún yẹn lápapọ̀ ẹ lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ àbí tó bá pọ́n jàǹbá bá ní hmm. nítorí lábẹ́ òfin ọlọ́run tó bá ti bùn yẹn wọ́n ti bùn yẹn nu bàbá tó sì kú ó nìkan lòfin ṣẹ̀ríà sọ pé tó bá bùn ọmọ rẹ̀ ní nǹkan ó lè gbà padà yàtọ̀ sẹ́lòmíì nínú àwọn èèyàn ẹ̀yin ògùn yẹn ní nǹkan kí lẹ fẹ́ gbà padà iná la fi sọ pé tó apá lábòsí bá ní ilẹ̀ lè sọ pé gbà padà ẹ̀yin wá sọ pé bàbá wa ńgbà tó gun apá kan nínú àwọn ọmọlẹ́bùn tí ò bu àwọn àyòkù ṣé bàbá ò ti ṣàbòsí báyìí bẹ́ẹ̀ ni bàbá ṣàbòsí àárín rẹ̀ àtọ́lọ̀ lélẹ̀ àárín rẹ̀ àtọ́lọ̀ ni ó ti jẹ́jọ́ àbòsí tó ṣẹ̀yìn torí ẹ̀ ẹ̀yin bímabíma tẹ́ ẹ bá bun ọmọ yín kan lẹ́bùn ẹ má dàbọn ẹnìkan nínú wọn lẹ́bùn láì bun ẹlòmíì gbogbo wọn pátá náà lọ máa yín bẹ́ẹ̀ ti ṣe fún lágbájá nínú wọn náà lẹ́fun támẹ́dò nítorí pé tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ fẹ́ nìkan tẹ́ fẹ́ nìkan ti ṣàbò sínú. ó wá nínú hadith wípé ọ̀kan nínú àwọn sọ̀háàbà wọn pè ní an-Nu'man bàbá rẹ̀ ń jẹ́ Bashir. bàbá rẹ̀ Bashir wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní wà nàbì mọ́ ń fẹ́ kọ́ wá jẹ́rìí sẹ́bùn kan tí mo bu ọmọ mi an yìí ìyẹn ni pé mo bùn ún kan. Hmm. so gbàtà náà fi sallallahu alaihi wasallam àwọn adébẹ̀ wọn ní akólò wàládì akólò wàládìkà àbí akólà wàládìkà wàhábtà mithla hada ṣé gbogbo àwọn ọmọ rẹ tó bí náà ló bùn nírú ẹ̀bùn yìí ó ní rárá o An-Nu'man yìí nìkan ni mo bùn anábì ní áá ẹ má pè mí jẹ́rìí àbòsí ẹ má pè mí jẹ́rìí àbòsí ó tún wá fi kún pé ẹ máa ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín tọ bàbá yín ti ṣàbòsí káwọn tó kù wọ́n bùn àwọn kan wọn ò bùn àwọn kan lẹ́bùn ẹ̀yin kọ́ lẹ́wàá tún sí lẹ́yìn kú bàbá yín ǹdí bàbá yín ti bùn wọn ó ti bùn wọn ná kò sí pé kí wọ́n má tún jẹ nínú ogún tó tó bá dàbí àbòsí bàbá ni ó jẹjọ́ àbòsí tó ṣe tó bá dijọ́ gbẹ̀ndà òkè àmọ́. ẹ jẹ́ ọ̀rà ẹ lọ́wọ́ wàhálẹ́kùn sálàmù rahmatulahi wàràkà tí o kọ ibi ẹtí ń pè o. kí ni ìbéèrè yín. ojú òpó nǹkan já gerege ẹ jẹ́ kí a mú àtẹ̀jíṣẹ́ eléyìí wọ́n ní ṣé ẹ̀sìn Islam fara mọ́ wípé kí a mọ̀ pé àwọn onímọ̀ wípé kí wọ́n mọ̀ bá a ṣe àdúrà bóyá lọ sí ọ̀sẹ̀ ni o lóṣooṣù ni o àbí lọ́dọọdún gẹ́gẹ́ bí àdúrà ìparí ọ̀sẹ̀ kọ̀ọ̀kan oṣù kọ̀ọ̀kan àbí ọdún kọ̀ọ̀kan. alhamdulilayi eléyìí là ń pè ní àdúrà bí shaklin dawuri hmm. àdúrà tó ṣe pé a máa ṣe láti gbàdégbà ọ̀sẹ̀ọ̀sẹ̀ oṣooṣù hmm. kọ́tálì ọdọọdún hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdádálẹ̀ lélẹ́yìn wọ́n tako ìlànà nàbà muhammed sallallahu alayhi wa sallam láti pé alukur'an àti sunna nàbì sallallahu alayhi wa sallam wọ́n pè wá wọ́n síwájú kòkòrò lọ síbi ká máa ṣàdúrà ká máa tọrọ dáàbà ń fẹ́ lọ́dọ̀ allah tóró nìkan náà ló lè ṣe fún ẹlòmíì ò lè ṣe wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá ni ẹ máa pè mí ẹ ń bá ń sìn tí ń pè mí màá máa jẹ yín nínú àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam oní man la yas'alillah yaghdabu alayhi ẹni tí ò bá ti máa tọrọ ní tí bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ó bínú sí ọlọ́run dákun má bínú sí wa. amman yujibul muttarra idha da'ah hmm. wa yakshifu as-su' ta lẹni tó máa ń dá ẹni tó wà náà pọ́njú lò hmm. ní ìgbà tó bá pè ta ló máa mú aburú kúrò fún yàn Allah torí de eléyìí ẹ pọlọ hmm. tẹ bá pọlọ Ọlọ́run bó ṣe ń tẹ̀ ń fẹ́ fún yín hmm. ṣùgbọ́n káwá gbé àdúrà gba ọ̀nà tó tako ìlànà eléyìí tí ọlọ́run ọba tó fi yé wa gbọ́dọ̀ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam eléyìí máa ń sọ di àdádálẹ̀ hmm. torí rẹ̀ oṣooṣù láàmú sàdúàì ìbẹ̀rẹ̀ àbí parí oṣù eléyìí àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run ọ̀sẹ̀ ọ̀sẹ̀ sàdúàì àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run ọdọọdún láàmà ṣàdúrà yìí ìbẹ̀rẹ̀ àbí parí rẹ̀ hmm. àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run hmm. alágbèéká ńlàdúrà yìí ọ̀jẹ̀ àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run alágbèéyípo ni àdádálẹ̀ ní lábẹ́ òfin ọlọ́run hmm. wọ́n máa ń pele yẹn ní bid'atun idafiyya kì í ṣe pàdó àgàgà làdádálẹ̀ o ọ̀nà táwa gbé gbà ń tá a fi kún lọ́sọ̀ọ́dà dáadáa lẹ̀ káwá kíyèsí pé ń táwọn ọba ti máa ń parẹ́ ká má máa jánu parẹ́ hmm. ẹ̀sìn lélẹ́yìí ìmàní ìwọ máa ń parẹ́ sẹ́nu rẹ̀ ń dédé síbi hmm. àdáadáa lẹ̀ ni wọ́n ń pe gbogbo eléyìí àwọn hmm. ń ṣe àdúrà ń gbà kí wọ́n lọ bá wa sọ bẹ́ẹ̀ ni yọ́ gbà yọ́ gbà lọ́nà àpọ́lọ̀ ń dẹ̀yìn nítorí pé ìbílísì rọ̀jìm tó jẹ́ ṣẹ̀pọ̀n olórí ibú àgbà òun gan bẹ́ẹ̀ lọ́wọ́n lọ́n gbàdúrà rẹ̀ bó wàá lẹ́yìn gbogbo bó bá sì lè kọ́ jọ̀dàràn tó ọmọ ẹsẹ̀ ṣètọ́ni ọmọ lẹ́yìn rẹ̀ lọ́jẹ̀ so ọ̀gá àgbọ̀ olórí ibú gan bẹ́ẹ̀ lọ́wọ́n lọ́n gbà so gbígbàdúrà láyé ò túmọ̀ sí pọ́lọ́wọ́n bá ó gbà ń tó ń ṣe mm. kò túmọ̀ sí pọ́lọ́wọ́n bá fọwọ́ sí pé ń tó ń ṣe dà mm. nítorí pé a máa gbàdúrà èèyàn nígbà pàǹdẹ́ torí ẹ̀ ṣẹ̀tọ́n nígbà tó sorí ibú lákọ̀ọ́kọ́ mm. torí qala rabbi anzirni ila yawmi yub'athun ó ní rẹ̀ olúwa ẹlẹ́dàá mi lọ́mi lára díjọ́ tó gbé wọn dé wọ́n pa mí títí díjọ́ tó gbé wọn dé qala innaka laminal munzirin ọlọ́run ní dájúdájú mo búra ìwọ bẹ̀rẹ̀ ní ta lọ lára tá à ní pa títí dọjọ́ gbèǹde so ta ni ta ni ó yẹ ká gbàdúrà rẹ̀ gan Iblis ni tí ó yẹ kán gbàdúrà rẹ̀ rárá rárá àmọ́ pọ́lọ́n pẹ̀lú orúkọ téèyàn fi pè kọ́ má dáhùn mm. qala rabbi nínú tí máa jáde ọgbà nù kọ́ máa pẹ̀lú ẹlẹ́dàá pẹ̀lú rọ́b hmm. síbẹ̀síbẹ̀ ọlọ́run gbàdúrà olórí búńlá yìí bóyá wà ní tiẹ̀ gbogbo bó bá ṣe lè kọ́ ọjọ́ dàrán tó hmm. ọ̀kan nù ìránṣẹ́ ṣètọ́ni náà ló lè jẹ́ gbogbo kun bú tó lè gbà ṣe hmm. eléyìí jẹ́ bẹ́sẹ̀ jẹ́ jájìnà sádàdálẹ̀ ẹ̀já máa bẹ lọ́n lọ́nà tí ọ̀tà kò sún náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. hello. hello. ó kọ yín o. wa alaikum wa rahmatullah ẹ̀ẹ́dẹ́ adíkọ́sí mi láti gabon. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé ṣé sẹ́yà islam faragba ká sin òkú mùsùlùmí ní òru àbí alẹ́. ẹ̀kejì àbó ti tán. alhamdulilayi. ó ti tán. lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú hmm. wípé kí wọ́n sin òkú mùsùlùmí lóru hmm. bó tilẹ̀ jẹ́ pàtẹ́sì kan wá lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anábì ní ẹ gbọ́dọ̀ máa ṣe àwọn òkú yín lóru illa an taqtaru ilay àfi kó jẹ́ pé túláàsì ló mú yín ṣe bẹ́ẹ̀ àfi kó jẹ́ pé túláàsì ló mú yín ṣe bẹ́ẹ̀. ṣùgbọ́n àdìsí tí anábì sallallahu alaihi wasallam sọ pé ẹ má sìnkú lóru ó tún láfikún hmm. ó ní ẹ má sin òkú lóru ṣáájú kó tó di pa ṣe sọ̀láàtì sí ẹ má sin òkú lóru ṣáájú kó tó di pa ṣe sọ̀láàtì sí. Hmm. sọ eléyìí túmọ̀ sí pé wọn à ń ṣe sọ láti sókù lára kí lè fẹ́ lọ gbèsè sí hmm. tó bá sì jẹ́ pé lójú ayé ànábì sallallahu alaihi wasallam ẹ bùkátà láti kánjú lọ sí hmm. ṣáájú kó tó di pa ànábì láǹfààní àti ṣe sọ láti ṣe lára hmm. torí kíni wọn ní arábìnrin kan máa ń mójútó mọ́ṣáláṣí ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn wá ṣaláìsí lóru ànábì wa béèrè rẹ̀ àwọn sọ wá bá ti wò ó pé à ń ro eléyìí bó làǹdàbí ó ti rántí Hmm. ànábì wa béèrè pé alágbájá tí máa tọ́jú mọ́ṣáláṣí ń kọ́ àárẹ̀ ó ti kú wọn ló kú wọn ló kú lóru mọ́jú ni kí wọ́n á ló dé tẹ̀ wá sọ fún mi pé kú hmm. wọ́n ní àfẹ́ láti yọ yín lẹ́nu dàrún mọ́ yín lójú ni hmm. ànábì sallallahu alayhi ni rárá o sẹ́yìn mọ̀ pé àwọn sàárè yìí wọ́n kún fún òkùnkùn ni lórí gbogbo ẹni tí wọ́n sin sínú wa wa innama yunawwiruha bi salati salati tí mo bá ṣe sókù lára lọ́lọ́wọ́n bá fi máa tàn mọ́lẹ̀ sínú àwọn sàárè wọn. sọ eléyìí túmọ̀ sí pé tó kù bá kú lóru ẹ gbọ́dọ̀ lọ gbé sin ṣáájú kẹ tó ṣe sọ̀láàtì sí lára hm. tó bá sì kú lóru tó jẹ́ lójú ayé ànábì sallallahu alaihi wasallam sojú kòkòrò láti rí pa ànábì gan fúnra ara rẹ̀ lọ síwájú. Hmm. láti ṣe sọ láti sókù yẹn lára torí sọ láti tiẹ̀ tó bá ṣe sókù lára yẹn hmm. ó ní ìtumọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọbó tara sọ láti rẹ̀ yẹn tan ìmọ́lẹ̀ sí sàárè òkú èyí tá a sì rí lákọọ́lẹ̀ pé bẹ́ẹ̀ ni sọ láti táwa bá síwájú ṣe fókù hmm. abẹ́nikẹ́ni lónìí so ṣùgbọ́n ẹ̀ àṣà ṣèṣì la so ṣùgbọ́n tànàbì dájú bí látara sọ láti tó bá ṣe sókù lára ọlọ́run ọba ó tara rẹ̀ tàn mọ́lẹ̀ sínú sàárè àwọn òkú wáyé gan fúnra ara rẹ̀ sallallahu alaihi wasallam ó gbókùsìn lóru rí ó gbókùsín lóru rí ṣáà pé ńgbà tí wọ́n gbé òkú yẹn sínú sàárè ànábì ni kí wọ́n tan ìmọ́lẹ̀ sí ibi tí wọ́n fẹ́ gbókù yẹn sí kan lè bá a rí dáadáa hmm. tó ń ti pé lábẹ́ òfin ọlọ́nkọ tó kí wọ́n tan àtùpà sí sàárè hmm. àmọ́ tó bá jẹ́ pé nítorí ká lè bá a rí ibi tá a fẹ́ gbókù sí dáadáa nígbà tá à ń sin lọ́wọ́ ni kò burú ká tan mọ́lẹ̀ sí hmm. ẹlẹ́yìn ìjọba oṣù jẹ́. hello. hello. àpò aláàjì wọn. yes mama. wọn ò jà rẹ̀ orúkọ mi ni sherifat abdulsalam látòkè owó dògbò náà. kí ni o. ìbéèrè tí mo fẹ́ bẹ̀ ni pé nínú ẹ̀sìn islam hmm. wọ́n ń sọ pé téèyàn bá jọ ọmọ ìyá kan náà pé bí àwọn ọmọ ọmọ wọn lè fẹ́ra wọn mo wá fẹ́ bèrè pé bí irú ìpele ṣe lò ó téèyàn bá jẹ àwọn ọmọ ọmọ ọmọ. hello hello mama eh, eh. àwọn ọmọ àwo lẹ́ni wọ́n lè fẹ́ra wọn bí wọ́n bá jẹ́ pé bí ọmọ tẹ̀gbọ́n tàbúrò ní a lè fẹ́ra wọn mo fẹ́ bẹ̀rẹ̀ pé ó lè jẹ́ pé lè kèlò ní a fi lè fẹ́ra wọn. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá ti ṣàlàyé inú suratul nisa irú àwọn obìnrin tó jẹ́ ìwọ̀ fún wa láti fẹ́ nítorí sọ pé hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhwatukum wa ammatukum wa khalatukum títí dé parí àyà nínú àyà yẹn ọlọ́run ọba kò ṣàlàyé pé ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò lè fẹ́ra wọn torí rẹ̀ náà sì sọ pé lábẹ́ òfin ọlọ́run ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò lè fẹ́ra wọn ò nídìí pé ìpele kan ìpele àkọ́kọ́ ǹgà ni ìpele àkọ́kọ́ lẹ́yìn bá jáǹtì tẹ ní àbúrò ọkùnrin àbábúrò obìnrin àwọn ọmọ ẹ̀yìn méjèèjì wọn lè fẹ́ra wọn lábẹ́ òfin ọlọ́run kákíyèsí bófin ọlọ́run ti ṣe rí i tonti pé islam náà sọ pé mọ̀lẹ́bí ni wọn o hmm. àmọ́ mọ̀lẹ́bí tí wọ́n lè fẹ́ra àwọn tọkàn bá jọkùnrin tékejì jóbìnrin hmm. so eléyìí wọ́n lè fẹ́ra wọn lábẹ́ òfin ọlọ́run ètò túmọ̀ sí pé àwọn àṣà táwa ń bá ká ẹ̀rí pásá lásán ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń jẹ́ islam àṣà lásán wọ́n ń ṣe ẹ̀rí pé tẹ́yìn bá jọ ọmọ lẹ́kàn tọ́mọ yín lọ́kùnrin tó bá rí ẹnìkan nínú agboolé yín tó ń jóbìnrin tó wù láti fẹ́ tó bá sọ jáde ẹ̀rí pé gbogbo yín ọ̀tàkùn a àti gbọ́ hmm. ẹ̀yin ẹ̀yin ọmọ ilé kan náà ẹ̀ máa fẹ́ra yín hmm. nǹkan kan náà jọ ni wá hmm. tó ti jẹ́ pọ́tọ̀ ni bàbá ńlá tiyín ọ̀tọ̀ ni bàbá ńlá tọmọbìnrin so ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá torí pé láyé john tẹ́fi wá dọmọ ilé kan náà táwọn bàbá bàbá ń bá fẹ́ pìtàn wọ́n sọ bí kálukú ti ṣe wá tẹ́fi dọmọ ilé kan náà ẹ fi nǹkan kan tamara yín nú ẹ̀jẹ̀ ẹ wàá ṣe tánàdì àwọn ọmọ ò ní wọn torí wọn bá àjọjọ mọ káàkánná ọmọ alẹ kánná ìgbà míì gan aládùúgbò wọn ni ọmọ àdúgbò kan lẹ máa fẹ́ra yín yóò bá lẹ́fù so wọn kọ dín àìmọye ọmọ náà ti kọ dínà kan fẹ́ra wọn bẹ́ẹ̀ alẹ́ ní tẹ́ ẹjọ́ jẹ́ táwọn ọmọ yín jọ jẹ́ ọmọ tẹ̀gbọ́n tàbúrò islam gbà kí wọ́n lè fẹ́ra wọn bó wàá ní gbogbo èyí táwọn kó káwọn nínú àṣà lásán àṣà tí èsì pọ̀ wà lákọ́ọ́lẹ̀ tọ́lọ́wọ́n bá kọ́ ló kọ́ wa pé ká ṣe bẹ́ẹ̀ ànábì kọ́ ló fi yí wa pé bẹ́ẹ̀ lá máa ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wàláìkìn òfin ọlọ́run wa sọ pé nínú súnà ànábì sallallahu alaihi wasallam tó ń ti pọ́tọ́ hmm. kí àwọn ọmọ ẹ̀gbọ́n àtàbúrò nǹkan fẹ́ra wọn súnà ànábì fi wa pé tó dáa jù ni pé ọmọ tí ó bá fẹ́yàwó àtọmọ tí ó lọ́kọ kún rìn jìnnà hmm. nítorí káwọn ọmọ wọn lè bàjẹ́ ni tí ó ní agbára nítorí pé ìwádìí fi hàn pé tí ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò hmm. tí wọ́n bá ń fẹ́ra wọn hmm. ọ̀tọ̀ ò lábẹ́ òfin Ọlọ́run hmm. ṣùgbọ́n bẹ́jẹ̀ ṣe súnmọ́ra wọn púpọ̀ yẹn ó máa ń ṣe sábàbí lọ́pọ̀lọpọ̀ gbà kọ mọ yabirùn kò ní ní agbára tó kódà ọpọlọ rẹ̀ ó lè má jìnnà tó so irú eléyìí ẹni tó bá fẹ́ mọ̀ dáadáa láwùjọ bí tí wọ́n bá ti ń ṣerú ètò àwí yẹn tó ń tẹ̀lé òfin pé ọmọ ẹ̀gbọ́n lè fọmọ àbúrò tó jẹ́ pé Islam mú wà tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n ti fẹ́ ra wọn bẹ́ẹ̀ hmm. táwọn ọmọ wọn á padà jẹ́ abirùn hmm. so á rí kó dodo ni tó wà nù súnà yẹn náà pípé tẹ́ ẹ bá rìn jìnnà yóò dáa púpọ̀. Hmm. hello. maaleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín àti ìtẹ̀sí ń pè. orúkọ yín o. Ah. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni pé ojú wo ni Islam fi wo ẹni ibi tí ìmá máa ń dúró sí ó wá ga ju tàwọn máàmù lọ ìbéèrè tí mo fẹ́. kọ̀tọ́ kọ̀tọ́ káyè máàmù ọ̀gá ju ti máàmù lọ hmm. kí lóun fi ju àwọn máàmù lọ táyì rẹ̀ ti gbọ́dọ̀ ga. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello? Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi ọkọ yín bí ẹ ti ń pè. orúkọ mi jẹ́ abdulrasaq oṣooṣo láti ọjà gbó. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé kí ni ojú tí ìsàmù fi wo àwọn obìnrin tí wọ́n fi ọkọ wọn ní dádì wa eléèkejì mo ní pé kí ni ìyàtọ̀ tó wà láàrin brown àti akram Assalamu alaikum. ìyàtọ̀ tó wà láàrin wọ́n ti lọ ẹyọ kan tá a gbóná ládàáhùn. wọ́n ní kí ni ojú tí islam fi wo àwọn obìnrin tó máa ń pe àwọn ọkọ wọn dáàdì wọn ẹni tó dájú ni pé sọkúsọ ni dáàdì rẹ̀ bá o má ti ti kọ́ ọmọ bàbá rẹ̀ ọkọ rẹ̀ lọ́kọ rẹ̀ dáàdì wa apọ́nlé kí ni ẹ̀sọ́ bá jẹ́ dáàdì rẹ̀ yóò máa gùn yóò máa bá a sùn ó ń bímọ fún dáàdì rẹ̀ ẹ̀rí pé nǹkan dàrú ni ẹ̀ òun náà sọ pé mami àwọn náà mọ̀ pé ìyá ń kọ́ ìyá ń kọ́ bàbá ń kọ́ gbogbo àṣàkáṣà lélẹ́yìn islam ọ̀farama ọkọ rẹ lọkọ rẹ ìyàwó rẹ níyàwó rẹ kódà gan-an sẹ́rẹ́ ní tí wọ́n ń pe ìyàwó rẹ tí ń sọ pé mami wa mami wa ó burú ó lè dé the hall the hall ó ní pé o ti sọ ìyàwó dé ìwọ̀ fúnra rẹ àjẹyà rẹ a tún ṣeré hmm. ọjẹyà rẹ lọ́ọ́ máa ṣí lásán hmm. máa sọ pé orí yẹn dárò so bẹ́ẹ̀ náà ni ẹni tí ń pe ọkọ ń dádì dádì báwo. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń àtẹ̀jíṣẹ́ kan á mú láì. ẹ ní wúrúwúrú ẹ náà làwọn dá tún máa kí ó mú <laughs> ó mú ta <laughs> <laughs> ọkọ abu abu báwo <laughs> abu tani torí tó bá sọ pé ó mú bóyá ìyá rẹ lọ gbà lérò kò yàtọ̀ sí ètò sọ pé mami. so tó bá pé abu kò yàtọ̀ sí ètò náà sọ pé dadi hmm. so ẹ máa pè é já ó mú kí níyàwó ẹ ọmọ rẹ kí ló kọ ọmọ rẹ hmm. abu ta lọkọ rẹ kí ló kọ ọmọ rẹ hmm. ọkàn pé ọbẹ láàrin pé abu ọjà láàrin onímù ọlọmọdé afẹnukọ. Nah. I mean, hello aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ ibi ẹtí ń pè yìí. abdullahi látògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yìí. ìyàtọ̀ wo ní bẹ́ẹ̀ láàrin askar àti adua àti dua. alhamdulilayi ó ti yé ó ti yé ó ti yé alaskar ìrántí hmm. ìrántí tẹ rí yẹn kárí adua hmm. so ṣùgbọ́n adua òun kúrú nítumọ̀ sí askar hmm. torí rẹ̀ kullu du'ain dhikr walaysa kullu dhikrin du'a yẹn ni kí gbogbo àdúrà tẹ́rí yẹn gbogbo àdúrà tẹ́yìn bá ń ṣe ìrántí ọlọ́run náà ni hmm. kí wá sí gbogbo ìrántí làdúrà nítorí pé ń bẹ nù ìrántí èyí tó yẹ pé a fi tọrọ hmm. ó ń bẹ nù ìrántí èyí tó yẹ pé a fi yan ọlọ́run hmm. so èyí tá a wá fi tọrọ nìkan làdúrà èyí tá a fi yan ọlọ́run òun jẹ́ gbólóhùn téèyàn fi ń ṣe àfọ̀mọ́ Hmm. tọ́lọ́run ẹlẹ́dàá wa máa tara rẹ̀ sórí fún yàn. ṣùgbọ́n ṣe wá rí àdìkàr yẹn hmm. tó bá yẹ pé lọ́ba pọ̀ lẹ́nu èèyàn ó tún lọ́lá ó lóore ju àdúrà lọ. nítorí pé ó wá nínú hadith hmm. hadith al-qudsi èyí tí imaamu abu dawud gbé jáde tó sì fẹsẹ̀ rin lẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa sọ pé ẹnikẹ́ni tí kíkẹ́ alukur'an àbí ṣíṣe ìrántí fèmí ọlọ́run tó bá mú ká ìrojú níbi àti tọrọ nǹkan kan lọ́dọ̀ mi màá fún ní tọ́pọ̀ ju ní tí màá máa fún ẹni tí ń tọrọ lọ. nítorí pé ọlá àti àjùlọ ti ń bẹ fún kíké alukur'an hmm. àbí ṣíṣe ìrántí ọlọ́run hmm. kíké alukur'an hmm. ó dà gẹ́gẹ́ bí títóbi ọlọ́run àti ọlá rẹ̀ lórí gbogbo ẹ̀dá tó dá sọ eléyìí túmọ̀ sí pé adkar ọlọ́lá púpọ̀. Hmm. Hmm. ó sì yẹ kọ́ pọ̀ lẹ́nu wa púpọ̀ hmm. ṣùgbọ́n adkar dábàá sí àgbọ̀dọ̀ ṣe tà dáadáa lẹ̀ adkar hmm. eléyìí tó bá súnà nàbì sallallahu alaihi wasallam láàmà ṣe kí ẹ ti kọ́ lọ gbọ́wọ́ lọ́mọ gba dékìrí kan lọ́dọ̀ ẹnìkan dékìrí àdánwò so díkìrì tó alọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wa kò máa ṣe ṣé bọ́lá ọ̀lọ́ ń fẹ́ kọ́ sànú ẹ̀ ó sì rán ànábì yìí sí wa bó láti wá sọ pé tànábì fi kọ́ waa kò pé àwà ṣéwù kan láà lọ gbà kíni kí ló fẹ́ lọ gbà lọ́dọ̀ ṣéwù wo ṣéwù olódò lọ fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ ànábì tọ́lọ́run fún nímọ̀ ọlọ́ọ̀fẹ́ nǹkan tọ́lọ́run fi rán laa lo gba ni ki lo fe kí wọ́n máa ran bi ki won maa ilaha illallah allahu akbar wala hawla lahu al-mulk wa lahu al-hamd wa huwa ala kulli shay'in qadir irú eléyìí nìsín ó yẹ ká pa ẹtì wọ́gọ́rùn lójúmọ́ yìí. naam. tóun bá tún wọ̀ kẹtún wíru rẹ̀. masha allah. irú subhanallah wa bihamdihi. naam. tánàbí tún ní ká wí ọgọ́rùn láàárọ̀ ká wí ọgọ́rùn lẹ́yìn ìgbà tóun bá tún wọ̀. Hmm. subhanallah wa bihamdihi adada khalqi wa rida nafsi wa zinata arshi wa midada kalimati irú àwọn gbólóyìn yóò máa wí ọ̀pọ̀ ṣe irú rẹ̀ náà ni ṣíṣe àṣọlátù fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam Ubay ibn Ka'b radiyallahu anhu anabi bi léèrè pé ìdá mélòó nù àdúrà rẹ̀ ló máa fi ṣe àṣọlátù fún un ó ní ìdá kan nù mẹ́ta ni anabi ló dáa púpọ̀ àmọ́ tó bá fi kún yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ ó ní ajẹ́ pé ìdajì àdúrà mi máa fi ṣàṣàlátù fún anabi mm. ló dáa tó bá tún fi kún yóò dáa ọ̀dà ìdá méjì nínú mẹ́ta anabi mm. ló dáa tó bá tún fi kún yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ ọ̀dà ah, gbogbo àdúrà mi ń fi máa ṣàṣàlátù fún ọ lọ ànábì ní idan tukaffa tó o bá ṣe bí àjẹpọlọ ń tu ọ yóò tu ọ bí bùkátà ayé rẹ mm. àti tọrùn rẹ so ṣùgbọ́n sọ̀látù o kìí ṣe lílfàtì o mm. àwọn àsọ̀látù tànàbì fi kọ́ wa mm. iná lọ́ọ́ máa ṣe ṣebí gbogbo aná ma sọ̀látù tá a lè má ṣe nu sọ̀látù ká tó sálámà abẹ́yẹn ṣe ni as-salatu al-ibrahimiyya allahumma salli ala muhammadin wa ala muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد sọ́kò gbóró eléyìí ń bẹnu táwa mùsùlùmí tó yẹ ká máa tẹnu mọ́ hmm. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tà ń ṣe láwọn ṣẹ́ tó da àwa gan la ń tún bàjẹ́ nítorí pé ẹ rí i pé ẹni tó bá gbìyànjú nu wa tó bá sin lọ́hùn hmm. ẹnu rẹ̀ ò ní dúró hmm, òbótó ọ̀rọ̀ ọlọ́rọ̀ àtojúbọ̀ ẹ̀gàn òfófó gbogbo àwọn aburúkú yìí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn bíyàn sì ti ṣe ń hu àwọn àwàyàn lèyàn ń kó ládàá rẹ fáwọn ẹni tí ń bàjẹ́ lèyàn ń kó ládàá rẹ fáwọn ẹni tí yàn ń sọ̀rọ̀ wọn láì dáa kí ni wàá ṣẹ́kù fún ọjọ́ gbẹ̀ndàlù kìyàmù torí ẹ̀rú àwọn gbólóyìn tó ń bá ń wí tó bá pọ̀ tó bá pọ̀ hmm. ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa yóò fi sàánú rẹ nígbà hmm. wọn bá gba gbogbo ẹ̀tán lọ́wọ́ rẹ yóò kù díẹ̀. ṣé <laughs> o máa ní <laughs> hello. salaamaleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu orúkọ yín àti ìwé tí ń pè. ó kọ́ mi ní Ibrahim ó pè láti ìwé Kaduna. kí ni ìbéèrè yín o. ẹ̀jẹ̀ mo ní ìbéèrè méjì ni. náà. àkọ́kọ́ òun ni pé kí ni eh, àti Islam kọ sórí àwọn alága àti bóyá bí àwọn bá fẹ́ pé àwọn ní ìbọn ìbámu tó ṣẹlẹ̀ sí èmi ni pé àbúrò mi ó fẹ́ Haúsá níjọ́ tí a fẹ́ mú lọ sí ilé ọkọ níjọ́ ọ̀nà wọn ìdílé àwọn ẹ̀gbọ́n wa ni wọ́n sọ pé wọ́n mọ̀ sí gádù wọ́n sì gáàsì wọ́n sì àga wọ́n sì bẹ́ẹ̀dì ṣọ̀ndàtàndà ṣé àládà fúlàmù náà ni ó ní kí ìdílé ọkọ máa ṣe bẹ́ẹ̀dì fún ìdílé ìyàwó kó máa kan bẹ́ẹ̀dì kó máa kan àga àti bí ara oúnjẹ fún ìdílé ilé ọkọ tí wọ́n fẹ́ sìn lọ ilé ọkọ. kí ni ìbéèrè kejì. ìbéèrè ẹlẹ́kejì pé kí ni Islam kọ sí ọ̀rọ̀ bí àdúgbò bí àdúgbò tí kidnapper àwa fọ́ọ̀mù gúrùpù kan gbé tó a máa jáde ní ojoojúmọ́ dáàmú sọ àdúgbò wa irú eléyìí tá a bá tọ́nà bá kádàrá ká múlu kidnapper yẹn ṣé ká pa ló tọ̀nà àbí ká lọ fi léjọba ní ọwọ́ ni wọ́n sì ṣe ìjàmbá fún aládùúgbò gan. alhamdulilayi wọn ní kí ni àti islam kọ sí àṣà pé tọmọ bá ń lọ ilé ọkọ kankan bẹ́ẹ̀ dì fún un kankan bọọdù fún un hmm ká ṣe gbogbo àwọn ètò àwọn nǹkan àtòlé hmm. ká ṣe fọmọ wa ti ń lọ ilé ọkọ hmm. àkókò eléyìí ń bẹnu pé ẹ ń ṣàánú ọmọ yín hmm. ẹ sì ń ẹ ń fún ọmọ yín níyì hmm. ẹ sì fẹ́ ṣe ọmọ yín ní ọ̀ṣọ́ débi pé ẹni tí ń lọ bá lọ́mọ yìí pé bàbá rẹ̀ ọ̀kan fi ń kànàkànà kí wọ́n hmm. ọmọ pàtàkì ni hmm. tó yẹ pé wọ́n jẹ́ kọ́ lọ ọkọ lọ́nà tó pàtàkì fún yín lágbára tẹ́ ẹ fi kan fọmọ yín bẹ́ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ Islam ò rárá so ìwọ náà ló bí láti jó lọ́mọ ti wà pẹ̀lú rẹ̀ ó fi wá dàgbà débi pé ń lọ sílé ọkọ sọ́yẹ kó sán palọ̀ ni hmm. kò yẹ kó sán palọ̀ ẹ̀yin ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ náà láwùjọ wa lónìí tí wọ́n máa fi bú obìnrin náà nù hmm. wípé ṣe bọ́ sán pa wa ni kódà ẹrù tó gbé wá tó fi wọlé ọkọ tó Ghana must go olibag ni sòsò ìwọ ní bàbá ni hmm, ìwọ tó ní bàtà kan sànú àbórí nǹkan asọ́déyàn tán <laughs> torí délé kò sí ìkà tó burú mbẹ tó tẹ ẹ bá lágbára rẹ àwọn gbàtà ní Kaduna lẹ́yìn ti ń pè hmm. àṣà àwọn Haúsá so báwọn ti máa ṣe ni hmm so wọ́n máa ra yìí fọ́mọ wọn tí máa ń lọ ilé ọkọ hmm. tágbára rẹ náà bá kà tágbára haúsá náà bá kà kó ṣe agbára rẹ ọ̀ka má lọ jẹ gbèsè nítorí kọ́bọ́ọ̀dù hmm. kọ́ adìpọ́ máa lọ ilé ọkọ táwọn lé ọ̀ka lórí hmm. kọ́bọ́ọ̀dù tó kàn fọ́mọ àbí bẹ́ẹ̀dì tó kàn fọ́mọ la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run bò jẹ́rù kan rọ ẹnìkan àfi tó lè gbé tó bá yẹ pé àǹkárá ni mo lè ra fọ́mọ ẹ mo lè tún ra léèsì kan mo lè tún ṣe ẹsẹ ìwọ̀nba tẹ bá lè ṣe ẹsẹ hmm. so that ọkọ yẹn náà ní máa gbanú sí yín lọ́jọ́ iwájú kó máa fẹnu jágéètì hmm. lórí ọ̀rọ̀ tiyín so eléyìí kò sí wàhálà ń bẹ. wọ́n á ní tí àwọn kan máa ń jiyàn gbé hmm. ládùúgbò àwọn táwọn wá síra àwọn fijilanté báwọn máa dẹdẹ àwọn ẹni tí ń jiyàn gbé wọn tọ́lọ́mùbá wá fáwọn ṣe kò ń gẹ táwọn bá mú ajínigbé ṣé káwọn pa ni àbí báwo àkọ́kọ́ bó lẹ́yìn ṣe mọ́ alájínigbé torí tẹ bá sọ pé nìkan kan gbọ́dọ̀ kọjá hmm. tago báyìí bá ti lù hmm. ládùúgbò yìí kò túmọ̀ sí gbogbo ẹni tó bá ti kọjá ajínigbé ni tó tẹ́yìn bá ti mú ẹgbẹ́ fáwọn agbófinró tẹ bá lọ pààyàn ká pínrín fẹ́ràn pé tọ́wọ́ bá bẹ̀yìn náà ẹ ti dá pààyàn ẹ̀hẹ́ wá sọ ká ah, nítorí pé àwọn ṣe vigilante vigilante kìnnì hmm. torí tọ́wọ́ bá ṣèṣì mọ́ ẹ̀yìn náà ńkọ́ ẹ̀yin náà lè pẹ́ lóde ládùúgbò mi kí wọ́n ṣèṣì mú yín tó nítorí délé ẹ má pa nìkan kan ó ń jẹ́ bó ti ṣe jẹ́. Ah, jazakumullah khairan zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Hello. Alo, salamu alaikum. Aleykum salaam wa rahmatulah, ó kàn yín bí ẹ ti ń pè o. Ìyá ní kọ́tùmí lára ló padà wá. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ṣé ó lẹ́tọ̀ọ́ kí Mùsùlùmí máa sọ pé àwa àti àwọn Christian ti dé Ọlọ́run kan náà ni à ń sìn? ọ̀dà <clears throat> hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ọba alukuma olóko ìlà tó kẹlẹ ní Ògbómọ̀ṣọ́. à ń gbọ́ yín kí n béèrè yín. ọlọ́lọ́ olè wà bá. àmín. ìbéèrè mi ni pé èèyàn mọ̀ fóun lẹ́tọ̀ọ́ sí nǹkan kan lápẹ̀rẹ̀ lápèjúwe. Hmm. bóyá alátọ̀ bóyá bíi ogún kan látọ̀dọ̀ àwọn òbí wa àti kéré ńgbà náà bàtà wa dàgbà wa dá wa lójú pé pọ́pátì yìí bàbá wa ló ní ìfàyè gbà wà fún wa láti gbà lágídí tàbí kọ́ jẹ́ pé ìjọba ló lẹ́tọ̀ọ́ láti ṣèjọba fún akẹ́kẹ́ bí wọ́n ṣẹlẹ̀ kọjá onípa létí tí wọ́n kó síbì kan tá a sì mọ̀ pé ẹjọ́ ìwó pípa tí wò pé fún àná ìjẹ́ ìfàyè ìgbà wà fún ọ̀nà ìyá islam láti lọ já ló lé kó nǹkan yẹn sí kákó ká sì pẹ́ fúnra wa sílé bí oúnjẹ sàmú àlékún. wọ́n ní tá a sí nǹkan kan lógún hmm. látọ̀dọ̀ òbí wa ṣùgbọ́n látàrí pàwá kéré àwọn tá a alámòjútó lórí ní so wọn à ṣètò bí wọn ṣe pin fún wa títí tá a fi dàgbà tá a fi gbájú ṣùgbọ́n tá a kàn tájú kan rí ni pé nǹkan ti bọ́ sọ́wọ́ ẹlòmíì wọ́n ti ń lò bí ìgbà táwọn ni wọ́n ní tá a lè lò lágídí ká fi gbà padà àbí báwo ẹ sì wádìí dáadáa so bó ni nǹkan yẹn ti ṣe jẹ́ ti bàbá yín torí pé ẹlẹ́ẹ̀kéré so ọmọdé kò lè jẹ́ pé ó ní làákàyè débi pé ó máa dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mà láì jẹ́ pé ó rẹ́ni ṣàlàyé fún un tẹ̀bá wá gbàlàyé yéké tó fi hàn yín pé bàbá yín ló ní so ẹ̀sùn wa wádìí báwo ló ṣe wá kàǹkùn sí lágbájá tí fi ń lò hmm. sọ̀rọ̀ ni àbí báwo ta ló sì rà lọ́dọ̀ rẹ̀ ń bọ wọn kówó ẹ̀sìn hmm. so nítorí ẹ̀yin tẹ́ máa fẹ́ fi garagara tó nǹkan yẹn ó bà nǹkan jẹ́ o hmm. so lẹ́yìn tẹ́ bá wádìí tẹ́ rí i pé ọgbàǹgbà bò sí ni ẹ̀yin náà lè lọ fagbára kẹ lẹ́ẹ̀fì gbà nítorí pé tó bá ju yín lọ yóò ju yín nù síbi tó bá fẹ́ ẹ lo àwọn ẹni tó bá máa ń pòfin ọlọ́run ẹ pè é ní ẹjọ́ sọ́dọ̀ wọn hmm. àwọn wọn á pè wọ́n bi léèrè bóun ni dúkìá bàbá yìí ṣe kángun sẹ́yìn tó fi di pẹ́ ń lò ẹ̀ẹ́ngbà táwọn ọmọ rẹ̀ kìnnìkan kìnnìkan ó tó ọdún mélòó tẹ̀ ti ń lò báyìí ó ti tó gún ọdún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa ayé téèyàn máa san téèyàn bá ń lo nǹkan hmm. ní ilé lápèjúwe ọdún kọ̀ọ̀kan èlò lọ́ọ́ ẹ̀kọ́ máa san lórí irú léyìí yóò sanwó ogún ọdún kó tó tún di gbalé lọ́wọ́ rẹ̀ láti kọ́kọ́ gbalé náà tún ní kó sanwó ogún ọdún hmm. so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní tó bá pèjọba náà ni ìjọba kó nǹkan kan pamọ́ tọ́yẹ kí wọ́n pín sẹ́yìn mẹ̀kúnnù hmm. so bí oúnjẹ wọn á tì mọ́lé sẹ́ẹ̀lì hmm. lọ jákẹ́ lọ máa kó ó lè lẹ́jà o <laughs> lábẹ́ òfin ọlọ́run lè nìyẹn islam ọ̀faramọ́ gbogbo táwọn yẹn máa ń ṣe tí wọ́n máa ba nǹkan jẹ́ hmm. tẹ́ máa ṣe ṣe pé ọ̀dọ́ wa lẹ́yìn náà ìjọba wa àwọn ìjọba abú la ní ọmọ ìlú bú náà ń kọ́ ìgbọ́n tí ìjọba bá jẹ́ ìjọba abú ọmọ ìlú náà ti dèyàn bú nítorí pé tí ìwọ bá lọ jábà tó sọ pé kò sí ní tó burú mbẹ ó dájú pé ìwọ náà tó o bá kíì sẹ́yìn kó kíì sílé rẹ àwọn kan ti já sọ tiẹ̀ náà <laughs> nítorí ìwọ sọ pé ìtẹ ẹja kò burú bóòlù tiẹ̀ ṣe wá burú pé kí wọn jẹun náà tòun torí ẹ ìbàjẹ́ wọn kì í fi sẹ̀rí fún bàjẹ́ mm. sòkó ní kálukú kó gbìyànjú kó wá ní tí ó jẹ lọ́nà halal mm. ìjọba kan ò sí láyé tẹ́lẹ̀ náà tó máa ń fáwọn èèyàn lóúnjẹ mm ìjọba kan sí tó máa ń fáwọn èèyàn lówó láì ṣiṣẹ́ hmm. gbogbo ìtẹ́ pé ń ṣe ń lu òyìnbó náà it is not free hmm. ó ní nǹkan kan tó ń tún ṣe hmm. ìjọba wa kó oúnjẹ kan pamọ́ ipò ń fẹ́ pin kò wá pin lásìkò tó yẹ kó pin ẹnu ọ̀rọ̀ sí fún wa aráàlú láti lọ jábẹ̀ torí pé tí wọn bá lọ já ó rí i pé o ti sílẹ̀kùn bàjẹ́ eléyìí lọ́pọ̀lọpọ̀ ogun lè tí ó fi di pé gbogbo ẹni tó rí nǹkan jájẹ tó lọ́jà nínú stọọ tí ń ta fáwọn èèyàn yóò tún di pé stọọ tiwọn náà save àwọn èèyàn di pé wọ́n lọ já ilé ìtajà onílé ìtajà mm. wọ́n máa jí ọjà ọlọ́jà kù mm. ṣebí ẹrù ìjọba wọn làwọn fẹ́ kó tíjọba yẹ kó pín fáwọn ẹ dákun ibi tí wọ́n ti ń tajà àtìgbàlódé tọ́jẹ́ tẹni ẹlẹ́ni tí wọ́n lọ já gbogbo òlu gbogbo ńkọ́ ẹ̀ṣẹ̀ wo làwọn ṣẹ̀. la ilaha illallah àhúrò bíi lẹ́yìn mi nà ṣètò ọ̀nà rọ̀jì torí de eléyìí islam ọ̀fara mọ́ àní wọ́n tún jí símẹ́ǹtì kù sẹ́mi ah, ah. pé bí ń pa àwọn èèyàn ga wọ́n tún jí páànù kan lé ah, wọ́n wà á mu níbi gàrí <laughs> subhanallah ọlágbára <laughs> ah, o jazakumullahu khairan sheikh ah, ẹ jẹ́ ká mú ìpínlẹ̀ ìka ìka díẹ̀ pàápàá ẹ lọ́wọ́. Waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ọlọ́run mi ní Arúnà látòdòrò Ògbómọ̀ṣẹ́. Ẹgbẹ́ ìbéèrè tí wọ́n fi fún Tazì ni pé tí a bá ń ṣe sọ́lá, hmm. bí a mọ́ gírìbù ni àbí asfi, hmm. àwọn kan mọ́ sí la ìlà ìlẹ̀lá tí wọ́n ní ṣe nọ́mà àti àtọ́jẹ́ ti súnà. Tó tó bá ti wá débi sẹ́lú ananabi ìrìkẹ́rí tó bá ṣe àwọn àṣàrò wọ̀nyẹn tán tí wọn bá yẹ sẹlẹ láàlẹ ọsàlà ẹ dàpọ̀ sí ìjìyà kankan òsì fún yàn ẹ kí wọn ṣe ládùlì ni. ṣé lẹ́yìn sọ láti wọn máa sọ ọkọ ni pé ẹ à ń fi àsìkò yìí látàrí ìbéèrè haruna látòdòrò à ń fi ń pàkíyèsí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí bíi kíbi lágbàńlá yìí tẹ̀ ń bá ti ń gbọ́rọ̀ wà yìí báyìí hmm. àti àwa àti ẹ̀yin ìpèníjà ńlá ń bẹ wájú wa o hmm. pé ká rí i dájú pé bíbẹ wa. Hmm lábẹ́ àbúradà ẹ̀sìn islam àyà pátápá sí sunna anabi muhammed sallallahu alayhi wa sallam hmm. kò sí nǹkan kankan tó lè fi ṣe yẹn gan tó lè fi ṣe fáàrí hmm. tó ń bá ń ṣe islam lọ́nà tó takò sunna anabi hmm. sallallahu alayhi wa sallam kò sẹ̀ bùkátà kọ́ ọmọ jẹnitẹ́nu rẹ̀ ọmọ àhóṣẹ́ lórí pé wò ní tẹ̀lé súnà sẹ́ wò ní tẹ̀lé súnà sẹ́ <laughs> aburú ló ń fi ṣayọ̀ hmm. aburú ló ń fi ṣayọ̀ hmm. ẹ jẹ́ gbogbo ọjọ́ tẹ̀lé súnà ẹ̀rí kí táwọn bá ń tẹ̀lé súnà gbogbo orun tí wọ́n ń béèrè kò ní wáyé hmm. torí bẹ́ẹ̀ mi ó ṣe ṣe lẹ́yìn sọ láti kò ní yàtọ̀ sí bẹ́yìn náà ó ṣe ṣe pítọ̀ náà ó ṣe ṣe torí gbogbo wa ní olùkọ́ kan tí ń kọ́ wa tí ò ṣe rí apá sí òun náà là Hmm. ọ̀tọ̀ ní ẹlẹ́ni tí wọn náà mú ní afinimànà hmm. ọ̀tọ̀ lẹ́ni tí ń darí tiẹ̀ hmm. gbogbo wa wá tàpá sílànà anabi sallallahu alaihi wasallam á pín yẹlẹyẹlẹ ni àní jẹ́ni tí ń ṣe nǹkan ó dàbí kẹ wàá ń jókòó kan wọn á ní gbogbo ẹni tí máa ń tijú Ọlọ́run kó dìde dùn <laughs> ẹ̀yin ó dìde ni dìde pé kí ni níbo lélẹ́yìn wà ní Islam torí Ọlọ́run kó jẹ́ kí gbogbo wa ká lè di súnà nábì mu kó lè wa dènà tẹfẹtẹfẹ sí àdàdà alẹ. Àmín. Jazakumullahu khairan Sheikh. Ah, ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ba àfi san lórí láyé ń bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lì kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajílógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa ọlọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina àti malam bashir tí wọ́n lè jọ kọ́ wọrin ìwà jazakumullahu khairan ọ̀làdùnní bèlò ló kọ́ mi o ọjọ́ mẹ́jọ látún pàdé títí gbaná ni mò ń kí wa yí pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.